northerners are against Tinubu gudugbẹ ńlá fẹ́ já kó tó di April fifteen gudugbẹ ńlá fẹ́ já títí April fifteen kó ní kálukú ọlọ́mọ agbáradì ó tún ti ṣẹlẹ̀ o àáfàá akéemù ní gùdùgbẹ́ ńlá kan fẹ́ já o kí gbogbo ọmọ yorùbá bẹ̀rẹ̀ sí ní múra sílẹ̀ o kọ́ bẹ̀rẹ̀ sí ní múra sílẹ̀ o títí April fifteen wọ́n nìkan ló lágbára kan fẹ́ ṣẹlẹ̀ pé kí gbogbo ọmọ Yorùbá lọ gbàdúrà o ẹ̀ka burú kó má kan nìkan kan nù wá o aburú òsì ní kàn wá láṣẹ Elédùmarè kí ló dé tàfà yìí jáde láti sọ̀rọ̀ bàtàbàtà yìí kí ló fẹ́ ṣẹlẹ̀ gan ní April fifteen kí ló dé tí àfa Akeem ń sọ̀rọ̀ nípa àjálù tó lè dé bá àwọn àfa ẹgbẹ́ wọn tí wọn ò bá múra lórí ọ̀rọ̀ ọ̀wọ́ngógó nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló yẹ káwọn àáfàá tiẹ̀ máa ṣe tó jẹ́ pé wọn ò ṣe ṣé lóòótọ́ ni pé ààrẹ bọ́lá tinubu ní ìpinnu tó dáa fún nàìjíríà bọ́n bá wá ní ìpinnu tó dáa kí ló dé tó jẹ́ pé wọn ò tí ì ráyè gbé àwọn ìgbésẹ̀ tó yanrantí ẹ̀ tó lè mú solution bá gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà afa akeem yìí sọ̀rọ̀ ẹ̀ wọ́n sọ̀rọ̀ gan-an ẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ ràgó pàápàá lórí bí wọ́n ṣe ní kí gbogbo ọmọ Yorùbá múra sílẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa àáfàá kan ẹ̀ tó lọ ń bá wọn ẹ̀ terrorist tó lọ ń bá wọn negotiate ìbáwo ló ṣe jẹ́ gangan kí ló dé tí àáfàá yìí fi mẹ́nu bà ọ̀rọ̀ yìí kí ni ìgbésẹ̀ tó yẹ kí gbogbo ọmọ Yorùbá gbé ní kíákíá ní wàrà ń ṣẹ̀ṣà pàápàá lórí àwọn ọ̀jẹ̀lú àwọn tó pera wọn lóṣèlú ẹ̀ tí wọn ò jẹ́ kí nǹkan rọgbọ fún gbogbo èèyàn pàápàá gbogbo àwọn ọmọ Yorùbá tán ti pa gbogbo ọmọ Yorùbá sápa sáyé ẹ̀rí pó lágbára afa akéemù ẹ̀ wọ́n sọ àwọn nǹkan kan tó yẹ kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ṣe ní wàrà ń ṣẹ̀ṣà. welcome to crossblogX TV remember to like share and follow us ẹja gbóhùn lẹ́nu àfa akim ẹja gbọ́ àwọn solution tán fi ilẹ̀ àwọn ìgbésẹ̀ tán ní kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé pé kí ìtẹ̀síwájú lè dé bá gbogbo ọmọ Yorùbá. kí bàbá Tinubu ọlọ́mọ níta fi ń sọ nìyẹn táwa fi ń sọ̀rọ̀ táwọn ń sọ̀rọ̀ ọwọ́ Nàìjíríà táwa ń sọ̀rọ̀ Yorùbá nation orí àga wọ́n nàìjíríà yẹn orí àga burúkú ni àga àdánwò burúkú ni àga inú ni bí ni àga akẹ́nimọ́ni ni àga akẹ́nimọ́ni ni. kẹ́yìn apẹ̀rẹ̀ rẹ̀ ní. àáfàá tó jẹ́ mùsùlùmí mùsùlùmí onígbàgbọ́ òdodo àáfàá kódà máa bá àwọn bandit negotiate kọ́ máa negotiate fún àwọn bandit ẹ eh, máa dúró nǹkan tí wọ́n kà kalẹ̀ pé bandit àwọn bandit láwọn máa gbà ni pẹ̀lú àdúró àwọn nǹkan yìí kẹ́ni tó pera rẹ̀ láàbá àkọ́dẹ̀ lè jáde kọ́dẹ̀ máa sọ gbogbo àwọn. wọ́n ní gùdùgbẹ́ fẹ́ já àfa akéemù ṣe ìkìlọ̀ pàtàkì fún gbogbo ọmọ yorùbá pátápátá o wọ́n ní gbogbo ọmọ yorùbá kó múra lẹ̀. kí Gumi ó sì jáde kó máa béèrè lọ́wọ́ ìjọba kékeré ìjọba ó fún àwọn bá àwọn àwọn kidnapper ní forty trillion ilọ́ọ̀tì bíi eighty Motorcycle, bíi three hundred àwọn tí wọ́n jẹ́ pé ó ti ní ya aburú hasaj ó ti ní àìmọye hasaj ni wọ́n ti fi kó bá gbogbo tí ń jẹ́ ìran orílẹ̀-èdè yìí Labour sí mẹ́mbẹ̀ kò tó sẹ́kù mẹ́mbẹ̀ Iraq sí mẹ́mbẹ̀ with forty trillion so àwọn DSS tí wọ́n lọ ka olóyè mọ́lé ń jó ní níbo ni wọ́n wà àwọn tí wọ́n láwọn fẹ́ gba forty trillion kí ló dé táàrí wọn kó lẹ̀ àwọn kan ráàyè hùwà bàjẹ́ wọ́n dẹ̀ ń ṣe tí ò dáa wọ́n dẹ̀ yan panda lórílẹ̀‐èdè yìí àdẹ̀rí àwọn DSS àwọn sójà àwọn ọlọ́pàá gbogbo àwọn tí wọ́n jẹ́ security wa kí wọ́n lọ bùnbá àdí wọn kí wọ́n lọ ká wọn mọ́ ó ní iye èèyàn táwọn èèyàn tí wọ́n ń rìkwẹ́sì fún forty trillion pẹ̀lú ilox mọ́tòsáìkù ó ní iye èèyàn tí wọ́n ti kidnap ó ní iye èèyàn tí wọ́n ti pa ó Sunday Igboho nìyẹn nígbà tán fi lọ ka mọ́lé tí wọ́n kó bí ọgọ́rùn-ún bí ọgọ́rùn-ún lọ́nà ọgbọ̀n àwọn security lọ ka mọ́lé lọ ka mọ́lé ẹbí mi léèrè èèyàn mélòó ni Sunday Igboho kidnap èèyàn mélòó ni Sunday Igboho pa èèyàn mélòó ni Sunday Igboho sì léṣe ìlú ìlú wo ló dà fún kí ni tó fi dà lú. wọ́n ní gùdùgbẹ́ fẹ́ já àfa akeem ṣe ìkìlọ̀ pàtàkì fún gbogbo ọmọ yorùbá pátápátá o wọ́n atẹ́gùn ni wọ́n ń gbé ni àbínú sánmà ni wọ́n ń gbé àwọn kan sì wà níbẹ̀ tá a jókòó tá a náà fẹ́ tá a pera wa ní mùsùlùmí tá a pera wa ní àáfàá nílùú ní nọ́ọ̀tì tá a pera wa láàfàá ní nọ́ọ̀tì gúnmi larí ti ń sọ̀rọ̀ àwọn àáfàá tí wọ́n wà lábẹ́ gúnmi tí gúnmi ń gbẹnu sọ fún wọn pọ̀ gúnmi nìkan kọ́ ló ń sọ tó ń sọ gúnmi ní bákọ̀ àwọn èkè kankan ní lábẹ́ for Gumi to come out and say the trash láti máa gba ẹnu bandit kidnapper tí wọ́n ń ba orílẹ̀-èdè yìí jẹ́ ẹ̀dẹ̀ ń pè wá ní ẹyọkan ṣẹyọkan ni wá ṣẹyọkan ni wá bá nì irú tí Gumi ń ṣe nì tó bá jẹ́ pélé Yorùbá láàfáà kan ti ń ṣerú ẹ̀ kódà nínú àwọn àfáà ẹgbẹ́ iṣẹ́ àmọ̀ pé àwọn àfáà ilẹ̀ Yorùbá alábòsí ni a ṣé ẹ máa padà bò sí ní àti ìbá ẹbí mọ́fútì kan náà yẹn jó ni mọ́fútì mi nà tó yẹn lẹ́nu jọ mẹ́ta yìí mọ́fútì kan olúwo yẹn mọ́fútì tiẹ̀ olúwo yẹn mọ́fútì ti tiẹ̀ àwọn alágbà yẹn mọ́fútì ti ti wọn nílùú wo wọ́n yẹn wàsíìrù ti ti wọn nílùú ẹ̀dẹ̀ wọ́n yẹn ti ti wọn ṣé ẹ mọ̀ pé inú ni bí ní pọ̀ nílẹ̀ Yorùbá àìgbàfúrẹ́ nípò nílẹ̀ Yorùbá tọ́lọ́ torí pé fúnra àwọn èèyàn wa fúnra fúnra àwọn àbá náà náà fà léjọba lọ́wọ́ pé ìwọ ẹgbà ọfẹ́ ma ni ara àwọn kódà ẹni tí kò kì ṣe àti wa ní láàrin pé lágbájá ẹni tí ń ṣe terrorist ni tàmẹ̀dò ẹni bí ṣe ń ṣe terrorist ni ẹ̀rọ àwọn kan alùsùnà terrorist ni àwọn kan alùbídíà terrorist so gbogbo àwọn eléyìí ẹ wá wo Gumi gẹ́gẹ́ bí àfa àtọ́jẹ́ skọ́là tó wá sọ́ra rẹ̀ ní agbẹnusọ fún àwọn kidnappers àwọn bandits tí ń bá wọn bẹ̀bẹ̀ èèyàn mélòó nínú àwọn tí àwọn kidnapper ti jẹ́ tẹ́tẹ́ nígbẹ́. wọ́n ní gùdùgbẹ́ fẹ́ já àáfà akéemù ṣe ìkìlọ̀ pàtàkì fún gbogbo ọmọ yorùbá pátápátá o wọ́n ní gbogbo wọn yorùbá kó múra lẹ̀. instead kí Gumi ó bá wọn èèyàn rẹ̀ àwọn kidnapper rẹ̀ àwọn bandits rẹ̀ instead kó bá wọn sọ̀rọ̀ ká jáwọ́ nínú pálapàla. No ó dàbí ọmọ tí ń jalè ní tí ń gbé wiri ni táwa ń ba táwa táwa ń bẹ ìjọ táwa ń bẹ àwọn olórí ọba tá à ń bẹ ọba pé kọba ó dákun kan ṣàánú ẹni tí ń jalè ẹ dákun sẹ́ni tí ń jalè lábẹ́ ni bí kò dákun kọ́mọ́jà wa ló lè máa abẹ tí wọ́n ń jà lólè lábẹ́ pé kó tún síjú àánú wẹ tí ń jà lólè ṣé tí ń ba nǹkan jẹ́ lábẹ́ pé dákun má ba nǹkan jẹ́ mọ́ má dàlúrú mọ́ sẹ́mẹ̀dọ̀ eléyìí tó ti dàrú yìí ó ti tó in ti bàjẹ́ yìí ó ti tó tí ń ba nǹkan jẹ́ lábẹ́ ni abẹ́ àbí ẹni tí wọ́n ń ba nǹkan rẹ̀ jẹ́ kidnapper àwọn kidnapper wọ́n kidnap ọmọ wa wọ́n kidnap àwọn ọba wa wọ́n kidnap àwọn ìjòyè wọ́n àwọn èèyàn pa kúkúrú wọ́n pa gígùn wọ́n pa wọ́n pa kéèyàn kan tó wá ní god kó tó wá máa bẹ̀ wọ́n ṣé ẹ mọ̀ pé gúnmi ń bẹ kidnapper ó ń bẹ àwọn kidnapper pé ká máa ká máa jà pé ké ọwọ́ ń sọ fún ìjọba kí ìjọba ó síjú àánú so tó bá ti síjú àánú wò wọ́n àwọn àníjìyà kankan tá máa jẹ ó túmọ̀ sí gbogbo ẹni tí bá ti ń tí bá ti ń kò yẹ kíjọba máa fi àjẹ èyí tí wọ́n bá fi síjú àánú wo àwọn kidnapper àwọn terrorists so gbogbo àwọn èèyàn gbogbo àwọn ọmọ tí wọ́n ń bẹ nínú ẹ̀wọ̀n tó jẹ́ pé tó gbẹ́ lòmíì dínú ẹ̀wọ̀n bọ́yá sí ní ráìsì kan ló gbé ẹlòmíì dínú ẹ̀wọ̀n wọ́n gbọ́dọ̀ sí sílẹ̀ títí April fifteen títí April fifteen ẹ jẹ́ lọ kún fún bẹ́ẹ̀ lọ́hùn ká máa bẹ́ẹ̀ lọ́hùn láti sin lọ aburú bí ṣe é wù kó kéré kó tóbi máa kọ́lọ́ ọmọ fi kàn wá tọmọtọmọ. torí pé ọ̀rọ̀ ń yábọ̀ ni kì í ṣe tẹnìkan. wọ́n ní gùdùgbẹ́ fẹ́ já àáfà akeem ṣe ìkìlọ̀ pàtàkì fún gbogbo ọmọ yorùbá pátápátá o wọ́n ní kí gbogbo ọmọ yorùbá kó múra lẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ìyàwó àbá ni ó di ìyàwó ọlọ́kadà gbogbo ẹ̀yin àbá àtẹ́ ń fún wọn ibo lẹ́wà tẹ́rí bí gbogbo ẹ̀ ṣe rí. ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ẹlẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ àbá mi kọ̀ǹdọ́tọ̀ máa gba ìyàwó ọ̀pọ̀lọpọ̀ àbá mi ìyàwó àbá mi kọ̀ǹdọ́tọ̀ torí pé nǹkan ti le nǹkan le àbá tí ọba ní nǹkankan tí ọba ní tó fi ń kó tí ò níṣẹ́ kankan lọ́wọ́ tí ò ní nǹkankan lọ́wọ́ tí ò ní ọgbọ́n tó ń dá sí ìgbésí ayé rẹ̀ lọ́nà àláàlí tó jẹ́ pé kákan jókòó ká máa retí pé èèyàn kan fẹ́ẹ̀ mú owó dé ni kọ̀ǹdọ́tọ̀ gbàyàwó ẹlòmíì ọlọ́kadà máa gbàyàwó ẹlòmíì torí ẹni tí ọba ti rí inú ilé rẹ̀ bọ́ ẹdìẹ tá a bá ti rí bọ́ tọ́ ọba ti sọ́mọ́lẹ̀ ọ̀fẹ́ pa ni ẹdìẹ tọ́ ọba wá bọ́ tí ò sì wà lóríṣọ yóò kúrò ní fúnra rẹ̀ tọ́wájú ní pé òun òrò oúnjẹ jẹ́ nulẹ̀. bá kó ònú lé ẹ̀yìn lẹ́sì campaign fún wọn bàbá ti débẹ̀ lóòótọ́ sí lóòótọ́ ni bàbá ní intention gidi láti ṣe dáadáa bí bàbá yìí bá wá ní intention dáadáa tó fẹ́ ṣe àwọn kàbá nǹkan ẹ̀mọ tó ń pè ń kàbá ni ẹ̀mọ tó ń pè ń kàbá ni àwọn kàbá irú nìjẹ́ bẹ́ẹ̀ àwọn èèkàn àwọn tí wọ́n tóbi kọjá ń téèyàn lè bá wí ìtumọ̀ kàbá kàbá nìyẹn ìtumọ̀ kàbá lárúbáwá ní jẹ́ kàbá kì sí òyìnbó ní kàbá kàbá yìí alikabahiru alikabahiru àwọn ẹ̀ka èèyàn àwọn atóbimọ́ṣe bá wí alikabahiru àwọn tí wọ́n tóbi tí wọ́n ti tóbi kọjá ìbáwí tó jẹ́ pé tí wọ́n bá ti ṣe wọ́n ṣe láṣegbé ní tí wọ́n bá ti tẹ̀ wọ́n tẹ̀ látẹ̀pa ní tí wọ́n bá ti sọ wọ́n sọ́nà kò sí ẹni tó gbọ́dọ̀ tó sọ nǹkan mẹ́rin lórí máa àwọn ni wọ́n jẹ́ kàbáyìrù àwọn kàbáyìrù akàgbé kàbá kàbá kàbá lárúbáwá ní jẹ́ bẹ́ẹ̀ àwọn wo ni kàbáyìrù kàbáyìrù wà lẹ́ Yorùbá kàbáyìrù wà àwọn kàbáyìrù àlìkàbíyìrù wà lẹ́ Yorùbá wọ́n ní gùdùgbẹ́ fẹ́ já àáfàá kíìmù ṣe ìkìlọ̀ pàtàkì fún gbogbo ọmọ yorùbá pátápátá o ẹ wọ́n ní kí gbogbo wọn yorùbá kó múra lẹ̀. mi ń kà bá irì tó bá gbọ́ àlìkàbírù mi ń kà bá irì àwọn atóbi nínú tó tóbi wọ́n wà ní nọ́ọ̀tì ṣùgbọ́n nọ́ọ̀tì ni wọ́n pọ̀ ni wọ́n pọ̀ jù náà pọ̀ sí jù. bàbá Tinubu a kàn wá láti wá láti wá sí wa létí ká sì fún wa ní ìkìlọ̀ tó bá jẹ́ pé àdúà ni wọ́n máa ṣe múra sí tó bá jẹ́ pé kùránì lọ máa ṣàmúra sí gbogbo ọ̀nà tí yẹn bá máa ń gbà ṣàdúà táburú kì fi ṣẹlẹ̀ sí i ó ní kọ̀ọ̀kan wa lọ máa ṣe. kàsáínú lìmínà ni alákọ̀ọ́nà tírì lìmíhá ni lóòótọ́ orí afárá àdánwò ní pẹpẹ orí ọrẹ ọlọ́wọ́n bá wà o pẹpẹ ọrọ̀ ọlọ́wọ́n bá orí afárá àdánwò lọ́wọ́ o ṣùgbọ́n àdánwò tó bá ti tóbi jù ó lè mú ẹ̀mí lọ àdánwò tó bá ti tóbi jù ìmọ̀ pa ẹ̀mí tàbí kó pààyàn lápá ayé Gurugbẹ̀ tó fẹ́ já títí ọ̀dì fifteen yìí ọlọ́run má jẹ́ kó jánu èmi àti ẹ o Gurugbẹ̀ ńlá tó fẹ́ já títí ọ̀dì fifteen April fifteen ọlọ́run má jẹ́ ó jánu èmi àti ẹ. tó òun lẹ ti gbọ́ yẹn yẹn èèyàn wa kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.